ويكفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عباد الله ẹyẹ ń sọ̀rọ̀ ọba nítorí àwọn ìbàjẹ́ èyí tó kọ́ galáwùjọ àti àwọn àdáparọ́ tó pọ̀ láwùjọ àti rújú èyí tó pọ̀ láwùjọ ìrújú àmọ̀bálà lélẹ́yìí àmọ̀béwọ̀ lélẹ́yìí àti dàrúdàpọ̀ ìbátan ọ̀rúmọ̀ yẹn lọ́wọ́ èyí tó pọ̀ láwùjọ wa bákẹ́ni àti àdáadáalẹ̀ tí ò jẹ́ ní wọ́n ṣe pẹ̀lú ládàtà bẹ́bí sọ́lọ́lọ́ ẹ̀sọ́lá ń sọ wa nítorí àwọn ẹlẹ́yìí tó pọ̀ láwùjọ yìí èyí tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ní ti àwọn láti ṣèbéèrè wọn ibi ìjẹ́bàjẹ́ nílé yìí nílé yìí àbótọ́ ṣẹ́rùjú ṣé ìdọ̀rọ̀rú lélẹ̀ ṣé àdádálẹ̀ lélẹ̀ yìí wọ́n ní ti àwọn láti wọn. ayé kápọ̀ àwọn òun ni wọ́n ṣe olùmọ̀ táàbà lọ sí bírì lọ́wọ́ọ́wọ́ nígbà tọ́rọ̀ bá rú mi lójú. àwọn olùmọ̀ àwọn olùmọ̀ àwọn náà làwọn ẹtọ́ ṣe é ṣe wọ́n nímọ̀ bìṣàrí ìlànà ìtàbára kan ọ̀dà àìrà. àwọn ni wọ́n mọ òfin ọlọ́run ọba sùpáàná bóòlù àti nígbà kan tọ́lọ̀ bóòlù àti sílọ̀ kí ni ìròyìn ọlọ́run kí lorúkọ ọlọ́run àwọn olùmọ̀ àwọn ni wọ́n gbàgbọ́ yé ẹ̀sìn ọlọ́run ọba dára lẹ́yìn ìgbà yẹn àwọn olùmọ̀ òun làwọn tó ti yí pé kìí ṣe wípé ọ̀rọ̀ mi ni ẹ̀wò ni mí náà ni wọ́n ẹ bá wù àmì wọ́n lo ìmọ̀ náà lórí ìmọ̀ náà àti ìmọ̀ àmọ̀dájú ti fẹ́ fún ọ. èyí tọ́lọ́ wọn bá subhanahu wa ta'ala tó fi sẹ̀kùn fún ọ ní ti ọgbọ́n tọ́lọ́wọ́ bá àdéjọ́ lásán yìí pé yóò ti lè hikima dama yẹn ṣá ẹni tó bá wọ lọ́wọ́ tọ́lọ́wọ́ bá ń fún nímọ̀ wọ́n mọ̀ yóò ti lè hikima dà ẹni yóò tọ́lọ́wọ́ bá wà fún nímọ̀ sí ti ọdọ́ fọkàn ní kó o sí ya káyọ̀rọ̀ kẹfì rọ̀ ó ń tọ̀ ọlọ́wọ́ ti ta lọ́rẹ̀ èyí tó ti kọ́kọ́ orin tọ́kọ̀ lọ́wọ́ bá ti wù. àwọn olùmọ̀ òun làwọn tó ti kọ́ lọ́wọ́ bá ti wọ́n ní nínú àgbáyé wọn nínú ìmọ̀ ẹ̀sìn wọn àti àlámọ̀rí ayé wọn pàápàá jùlọ ewu tí ẹ̀sìn bá sọ nípa rẹ̀ nípa ohun tó ní í ṣe pẹ̀lú àlámọ̀rí ayé. àwọn olùmọ̀ àwọn náà ti fòkàn háwé Islam àwọn ẹlẹ́gbẹ́ gbàgbọ́ yé Islam lójúlójú tó jáde wípé pàtàwé àwọn ìdájọ́ ẹ̀sìn ìmọ̀ ń wáyé lẹ́nu wọn tí wọ́n máa ń fún àwọn ènìyàn nípa bọ́lọ́wọ́n bá ti dá wọn kàlẹ́fà tí wọ́n mọ ìdájọ́ fàyọ nínú ẹsẹ̀ wúrà kọ́yọ́rọ̀ ọlọ́wọ́ bá ní àbí ọ̀rọ̀ àdébí sallallahu alaihi wasallam. àwọn ẹni tó wá sí àgbélẹ̀kẹ̀ wọn táwọn jókòó sí ọ̀hún náà ni bóò ni wọ́n ṣe lè mú òfin jáde lórí wípé ẹ̀tọ́ nílé yìí ká pa sọ̀rọ̀ àrọ̀ àwọn olùmọ̀ àwọn náà ni àyèmọ́tò díè àwọn ni aṣáájú ẹ̀sìn ìdígbé tó jáde pé ipò owó tó ga jùlọ yìí wọ́n rí ipò aṣáájú yìí pẹ̀lú ìgbìyànjú àti sùúrù àti àmọ̀dájú yìí ló pé pérépéré. ọlọ́run ọba sùhánà ó ròyìn irúfẹ́ wọn wípé wọ́n jẹ́ ànàmínhùn àìmọ́tàn yàtúndà bí amúrínà lámà sọ́kàrù wọ̀kánù bí àyà àtinà yòókì náà. sọ́tù sájídà áyà kẹrìnlélógún ọlọ́run ni a fi sínú wọn àwọn ẹni tí wọ́n jẹ́ aṣáájú tó ti ní wọn máa mọ̀nà pẹ̀lú àṣẹ àwọn ọlọ́run ọba sùhánà lámà sọ́bàrù nígbà tó ti sùúrù wọn di aṣáájú wọ́n káàdùn ní àyà àtìlẹ́ yòókè náà wọ́n tún wá ní mọ àrídájú. òun lọ́kẹ́ nínú àwọn afáwọn ti sọ yìí pé bí sọ́kùnrin wálé àfihàn ní tòlẹ́ẹ̀lì ìmọ̀ ọmọ tó pẹ̀lú sùúrù àtẹ̀mọ́ra àti ìmọ̀ àmọ̀dájú òun lè yẹn bí ti lùmọ́rù níbi ti àṣáájú nínú ẹ̀. àwọn olùmọ̀dá máa lọ sí ìbéèrè ma òun làwọn ẹni tó ti pé àlùfóòrù kọ àwọn ikọ̀ tó ti pé wọ́n jáde nínú àlùfóòrù yìí láti lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn láti lọ gbàgbọ́ yé ẹ̀sìn wọ́n tẹ̀síwájú bá wọn kí gbogbo kí wọ́n kọ́ lu wọn náà wọ́n tún jáde káàkiri nígbà tí wọ́n wá dé wọ́n wá ń pèpè sẹ́sìn wọ́n ń ṣe kìlọ̀kìlọ̀ fáwọn èèyàn ọlọ́wọ́ bá sùpáàdà ó múrò wá nípa àwọn ènìyàn nísọ́tù tọ́ba ayọ̀ ọgọ́rùn kan àti méjìléní ogún one twenty two ọlọ́run ní wọ́n mọ̀ kí anẹlẹ́mọ̀kìnínú lẹ́nu yẹn ń kírù dáàbà kò tẹ́sí kó jásí pé gbogbo àwọn nígbàgbọ́ òdodo wọn dẹ̀ máa kọ́ síta láti lọ kẹ́kọ̀ọ́ kí ọ̀sán bá wọn fẹ́ kí é àwọn yẹn kẹfẹ làwọn èèyàn sọ àfa àfùkù túbọ̀ pé káwọn yòókù ni wọ́n máa kọ́ nǹkan tó yẹ kó yé wa tó ẹ̀sìn o ọ̀rọ̀ àkínní ọ̀rọ̀ ìdáàdà ṣùgbọ́n gbogbo ohun tó jẹ́ ọ̀rí kíni ń àlámọ̀rí ẹ̀sìn yẹn yẹn kì í fi kọ́ ọlọ́wọ́ bá kò gbogbo ni wá tí wọ́n ṣùgbọ́n tí wọ́n ń mọ kí ni o ti ń jẹ́ fik àgọ́yẹ kí ni ń jẹ́ hadith kí ni ń jẹ́ tafsir kí ni ń jẹ́ kọ́ àìdù fik gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n lọ kọ́ wọ́n lọ kọ́ tafsir gbogbo oríṣiríṣi àlàyé wa lọ kọ́ wọ́n ó tún má àlàyé ojú sí lóbọ̀ àwọn òfin tó di èdè lárúbáwá wọ́n lọ kọ́ tó bá jáde àwọn ọkọ̀ kẹ́ tó wá jáde lè ṣàfàkọ̀ òwì dì tí wọ́n lọ gbàgbọ́ yẹn wọ́n lè yẹ wọ́n á dẹ̀ máa ṣe kìlọ̀kìlọ̀ fáwọn ìjọ wọn nígbà wọn bá padà sílé èké wá kí wọ́n wá lọ yẹ sẹ́ẹ̀dì wọ́n lè lẹ́nu ní sísí àfa ìjẹ́sẹ́ ni yìí kọ́mọ́ gé ó ní náà nǹkan mi lòun ni wọn ò ní yẹ sẹ́ẹ̀mì wọ́n á máa ṣe kìlọ̀kìlọ̀ fáwọn èèyàn nígbà tí wọ́n bá padà dọ́dọ̀ àwọn ará ilé wọn ni làálàhùn yàtọ̀rọ̀n bọ́yàwó èèyàn ajé sọ̀rọ̀ afinimọ̀nà ni wọ́n máa yà tí wọ́n máa fi àwọn èèyàn mọ̀nà. tó já sí wípé ìgbà òní ipa sófo àti kárí irúfẹ́ àwọn olùmọ̀dá ń sàlàyé wọ̀nyí tí wọ́n di olùtọ́ni sọ́nà. bí ó sì máa wá rí nìyẹn títí tóbi ní bí àti ọlọ́wọ́ bóde ìyẹn ni pé táyé òfin tán. àwọn nẹ́ẹ̀sì ni olórí àwọn ikọ̀ sáàdébì sọ́lọ́wọ́ àti sọ́lá sọ pé àwọn ikọ̀ yẹn ń kọ́ wọ́n máa rí àtìlẹ́yìn ọlọ́run síbi jọ́ọ̀gbẹ̀dàlùkẹ́yàwó òtítọ́ ọlọ́run sọ lọ́wọ́ àlùmọ́lọ́ wọ́n lá tazalu ta'ifatun min ummati. àwọn ìkọ̀kọ̀ wọn ò níyàwó onígbò nínú ìjọ mi tó ìgbé wọn máa dúró pẹ̀lú àṣẹ ọlọ́run sí ọlọ́run làwọn máa wí fáwọn èèyàn kódà kí gbogbo àwọn èèyàn yẹ̀yìn ó lè jẹ́ nítorí ayé ó lè jẹ́ nítorí iyì ó lè jẹ́ nítorí dúkìá àwọn tààtì ó gbé aláṣẹ ọlọ́run ọba nìyí láàyè tó fún ọmọ nǹkan zálà kò lè kó nira bá wọn ẹni tó bá lóun ò ní fún ọ láti lẹ́yìn àwọn ká ẹlẹ́fàá wọn àbẹ́ ẹni tó bá tiẹ̀ yá pa wọn bí wọn sì máa ṣe nìyí tí wọn dò ó sí àti ọlọ́run ọba sùhánà hàtà yá àti amúrúlọ́ wọn kò gbọdọ̀ ìlú rẹ̀ wọn wà lórí ìṣesí táàkì ọlọ́run ọba òdìdé ìyẹn ní pété ayé òdìdá wọn ó sì máa lékè wọn máa borí gbogbo àwọn èèyàn ẹni wọn mú wọn gbé hadith yìí jáde ìyẹn hadith bin abi sufiyan radiyallahu ta'ala anhu nígbàdàn lọ ẹ̀rí àwọn olùmọ̀yẹ àwọn náà ní ráṣù lìjàmáà àlìjàmáà èyí tí anabi sallallahu alaihi wasallam ń pa wá láti pé ká a tẹra mọ́ jàmáà yẹn àwọn olùmọ̀ ní jàmáà àwọn náà sì tún ní olórí jàmáà ẹ̀rí àwọn olùmọ̀ àwọn ní jàmáà àwọn náà tún ní olórí jàmáà èyí tó ti pé sẹ̀rí àpáwá láti pé ká tó rí mọ́ jàmáà yẹn bákan sẹ̀rí àtúntò wa lára pé a kò gbọdọ̀ ya máa jàmáà yẹn ọwọ́ nù hadith abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu wa arda wọn tó ti sọ ọlọ́run sallallahu alaihi wasallam sọ yìí pé a ní kọ̀lẹ́kọ̀ kí ẹ̀jẹ̀ ọmọnìyàn tó mùsùlùmí kó ta sílẹ̀ ìyẹn ní pé a gbọ́dọ̀ pa mùsùlùmí kódà ká máa lò fi islam nílùú náà wà. tọ́lẹ̀ jáde pé mùsùlùmí nìyí ọjọ́ ní pé kọ̀sẹ́ni tọ́lẹ̀ tó ti ọdún lọ́dọ̀ àyàfi ọlọ́wọ́ ọba sùhánà ọdẹ gbà pé èmi òjijì ọlọ́wọ́ sọlọ́lọ́ àṣọlá òjijì ọlọ́wọ́ ọba ni mo ṣe. bí ọba ti jẹ ẹni sẹ́ni ó kú lọ́rùn rẹ̀ á lu mẹ́ta bọ́yá abilékọ àbí abiléya tọ́lọ́ sàgbèrè ibi wọn ti ń lò fún ẹ̀sìn nígbà yẹn wọn tó lè pa ọba àjẹ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ àbẹ́mi tó pa ẹ̀sìn ibi wọn ti ń lò fún ẹ̀sìn nígbà yẹn wọn lè pa ọba àjẹ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ ẹnì kẹta òun náà ni alimufari kò lè jamaa ẹnì tó yapa jamaa ìyẹn ni kí wọn yapa àwọn olùmọ alijamaa yẹn àwọn olùmọ ni gẹ́gẹ́ bí imam bukhari rahimahullah ta'ala ti sọ olùsẹ̀rí àtọ̀ ìfàtìmọ̀nsóra àlìjàmá àyẹ hom ahlùlẹ́yìn àwọn olùmọ̀ni ẹni tó yapa sí mùsùlùmí parapọ̀ ó yapa sí àwọn olùmọ̀ àtàrí kò lè bí nìyí tọ́lá àwọn olùmọ̀ náà láàárín sí sẹ́sì ẹni tó fẹ́ sìn ẹ̀sìn irúfẹ́ ènìyàn bí wọ́n ti ń lò fún ẹ̀sìn ẹ̀mí lè kó lọ́rùn rẹ̀ irú ẹ̀ náà ló tún wà lọ àdìsí àdìsá àlìkìfàárì rọ́ọ̀sì ọlọ́run dàlẹ́ àdìsí. حديث يوان بن الإمام أحمد رحمه الله تعالى وجيت الله صلى الله عليه وسلم ضريبه من فارق الجماعة قيد شبر أن يوصل يقى جماعة يعمل لما شو دوني tó ipa wọn náà là ń gorí ìjàmá àyàn ẹni tó bá yapa wọn ọ̀yìnà síbìrì níwọ̀n ọba ojú ojú òsùn kékeré náà lọ ìjì kẹfẹ́rẹ́ ló fi yapa wọn irúfẹ́ níbẹ̀ fọkàn ní kálá rí mo fọ́tà ìsìlámì nínú ọ̀nà kékeré ó ń tọ̀ ń fi yọ ogun islam kó ti yọ ọ́ kó lọ́rùn ara rẹ̀ yìí pé ìjẹ́ mùsùlùmí òun ò sí déédéé mọ́. irúfẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n mọ̀rọ̀ kẹtọ́ ọ̀rọ̀ ni ọlọ́run tẹ̀lé àná lọ́tọ̀ àwọn olùmọ̀ náà ní tọ́ka sí ní jamaa wọ́n ní aleikum bil jamaa jamaa dọ̀wọ́ yìí o wà iyyakum wal furqa nítorí pé aṣọ ìtọ́lù ni mọ́ àlè wà ní. ìyẹn kẹlẹ àṣetáni máa ń wà pẹ̀lú ẹ̀. ṣùgbọ́n tí ẹ bá ti pé méjì àṣetáni àjìnà wọ́n bọ̀ rọ́jò lọ́sọ̀lá wọ́n ní wọ́n mọ́ àrọ́dá kò hàjà ìjẹ̀nà. ẹnì yóò tọ́ bá fẹ́ ní pálọ̀ tó tóbi yàrá tó tóbi náà lè jẹ́nà. fàlẹ̀ yẹ lè sábẹ̀ lè jàmá a. kọ́ya tẹ̀ra mọ́ jàmá a. a ti sọ pé jàmá Umar radiyallahu ta'ala anhu ó ní ẹni yóò ti dáadáa rẹ̀ tí bá tó nínú táyì dáa rẹ̀ ń bà ló jẹ ọ̀dáàlì kòmìlìmọ́ mi onígbàgbọ́ òdodo tó tọ́ nìyẹn. Ibadallah lóbi yàgbé ńgbà wọn fi afáwọn Abdullahi Mubarak rahimahullah wọn fi léèrè wípé aláwọ̀ wo ni sàmáà tí wọ́n gbà wọn àhàdìsù yìí àwọn wo ni jàmáà jàmáà pé kó fi dẹ́nẹ́ ká máa kọ́ sí wọn ọba عمر رضي الله تعالى عنه في اللوماني هو أخذ في التعدد وسامعه تفهم ونيا يا أولا يا جماعة أولا يا اللوماني عيد فيكم في دنا أتوني ما هو أتلا ما هو لازم على السفير يتفير والجو من ألام أريد أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسأل المسلمين في مشارق العدو ومغاربها استغفروه واتوب إليه إنه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله عرق صفوة ويقول ìrújú ti pọ̀ láwùjọ ńkù ẹtù òru àkókò tá a wà yìí ló ń sọ̀rọ̀ jà kù táwọn ẹlòmíín bá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọlá tó ṣe yí pé ẹ̀rí òbí ti múlẹ̀ nípa rẹ̀ ti mẹ fọ́rọ́ jà ẹ̀rọ ọlọ́wọ́ bọ́ báyìí tọ̀gá ah, àdúró eléyìí lọ́wọ́ àbẹ̀ kíákíá léyìn ní oṣù sọ́ra rẹ̀ dẹni tí ọgbà rẹ̀ láìsí yọgbà rọ́jà bù dátì agbàjà bá dátì yọmọdá nẹfà pé dátì yọdún tó ti jáde pé kò sí ọlá kan pàtó tí fẹ́ fún ọjà bùjú pé ọjẹ́ kan náà wọ́n fún adé wa lọ. sọyẹ ká tọ́ra fábò sí níbẹ̀. bí ọba gbá rẹ̀ kúkú ọgbà mọ́sẹ̀ àbí kọ́ ọgbà lamẹ́sì àbí kò ti gba mẹ́ta ní oṣù yìí bọ́lọ́ bá ti ní kọ́rọ̀ ọlọ́run ọba gbalẹ̀ kọ̀ọ̀kẹ́ ọba ti gba mẹ́ta lábẹ́rin lábẹ́ẹ̀dógún. gbogbo àwọn ọ̀rọ̀ mi ìfẹ́dógún jẹ́ ìrújú tó lágbára àwọn òwúlẹ̀ àbàlọ́ ni a sọ fáwọn olùmọ̀ ni àti wàá gbọ́ bóò láti fẹ́ mọ àwọn olùmọ̀ yìí gan o bóò láti fẹ́ dá wọn mọ̀ àwọn olùmọ̀ á mọ̀ wọn fi ẹ̀yìnmi hìm pẹ̀lú mọ̀ wọn nígbà táwọn èèyàn bá sin àyèmọ̀kànmọ̀kàn tọrọ dàrú mọ́ wọn lọ́wọ́ àwọn olùmọ̀ ó fìmọ̀ sọ̀rọ̀ ìmọ̀ tí wọ́n jogún látọ̀dọ̀ aṣáájú gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́run Rasulullah sallallahu ìrùsófì àkìdáàdìhìm kí máa wá fẹ́mi ṣùgbọ́n ìdó tutù máa wà fún wọn níbi ìrújú tí bá ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ. ẹ̀rí àwọn èèyàn ti kó lórujú rẹpẹtẹ ẹ̀rí kó ti wà ní hadith Nu'man ibn Bashir radiyallahu ta'ala anhu tó ti sọ lọ́wọ́ sallallahu alaihi wasallam sọ wípé innal halala bayyinun wa innal harama bayyinun. وبينهما أمور مشتبهات ẹ ní ẹ̀tọ́ fojú ẹ̀ ìwọ náà dẹ̀ ṣe kí ni o fojú hàn ṣùgbọ́n láàrin ẹ̀tọ́ àti ìwọ̀ àwọn alámọ̀rí kẹfẹ́ tó ṣe pé àmọ̀ bí ìwọ̀ ni àmọ̀ bẹ́ẹ̀ tọ́ ni tó ṣe ike láyà ìlàmọ̀hún náà ẹ̀sìn ìròmìnà náà kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bíi ti wù kọ́ mọ́ ìfà èèyàn ni ọmọ yìí pé ẹ̀tọ́ lè èèwọ̀ lélẹ̀ òun lè dàpọ̀ mọ́ ní kọjọ́ra wọn ọ̀yẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹnì fún àtẹ́bí sọ́lọ́ ẹ̀sánláwá sàlàyé lọ́rọ̀ yìí pé àní ẹni yóò tọ́ni ìpáyà ìrújú tó ṣe yí pé ohun tó yé ló ṣe ọ̀tẹ̀lé rújú tọkàn ní sẹ́kùrọ̀ àdìlí ní ìwà ẹ̀ pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ti fẹ̀sìn ẹ̀ mọ́ ọ́n dẹ̀ ti sún ọmọlúwàbí rẹ̀ ṣe tiwé tó lè kó lùrù jù wọ́n sọ àfin harọ wọ́n sọ òun ti kó sínú ìwà nìyẹn àdébí sọlọ rẹ sọlá wa mú àpẹẹrẹ wa ọlọ́dàbí àpẹẹrẹ tó ń darẹ jẹ ó ń darẹ jẹ létí ọgbà tí gbogbo oríkoríko rẹ tutù dáadáa ní nǹkan tó rẹ lè mú jẹ mẹ́fẹ́ tí wàá ń kó káàkiri létí ọgbà yẹn àdébí sọlọ lọ àyọ̀sọlá òní yóò ṣìkò àníyàn tá àfi òní pẹ́ kò ní jẹ́ ẹrẹ́ máa máa jáwọ́ bẹ́ẹ̀ ẹ̀rí. sẹ́ni àwọn olùmọ̀ gidi tòótọ́ osisi pẹ̀lú wípé wọ́n á rí ẹsẹ̀ wọ́n rinlẹ̀ nígbà tí ìrújú bá ń gbé àwọn èèyàn lọ. Ibn wọ́n ní ẹni tó fẹsẹ̀ rinlẹ̀ nínú rọ̀ ẹni tó dúró tó tí àwọn ìrújú tọ́bí rọ́bù kódà tọ́bí dàbí ìfi odò tó sílù wàhálà ò nítorí pé o ti dúró títí nínú ọmọ ìrújú kẹkẹ ò lè gbé lọ bí kò sí pé ìmọ̀tọ́mọ̀ yẹn yóò dárújú padà yóò sì borí gbogbo òrùjú yẹn ẹ̀rí àwọn olùmọ̀ àgbèrè pé láti mọ̀ wọn. tó ìbáwọn ènìyàn lásùtọ̀ tọrọ ọ̀bá yé wa á mọ̀ wọn ti jihadi fi wọn ní àwa ti fi wọn a máa ṣe jihadi wọn a máa ṣe ìgbìyànjú tó lágbára nípa ẹ̀sìn àwọn náà lẹ́rìí wọ́n ti lè kéwé làárọ̀ wọ́n ti rọ̀lẹ́ kódà tí wọ́n bá tún láǹfààní lálẹ́ wá ṣe. tóbi yìí pàtó ti sọ́nù lọ́wọ́ àṣẹlá ọlọ́dẹ wa ní súnmọ́ rẹ̀ ní wípé lẹ́yìn ìṣáyìn yìí kò sọ̀rọ̀ tí ì bá sọ̀rọ̀ ọmọ irúfẹ́ àwọn olùmọ̀ yẹn kò ní sígbà tí wọn ò ní fẹ́ fi ara wọn lẹ̀ fún ìkọ́ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn bá a ti mọ olùmọ̀ nìyẹn. a tún mọ olùmọ̀ ìdá ti hìm pẹ̀lú ìmọ̀ àpèpè wọn fẹ́sìn títọ́ lọ́wọ́ máa pèpè sí kí n sọ̀dọ̀ ara wọn nígbà máa bọ̀ wájọ wa ẹ mọ bí mọ́sálásí wa wà ní àdébí kẹta tí wọ́n ti pàdé pẹ̀lú ẹ máa wá wọn ò ní ṣe bẹ́ẹ̀ ibi ìtọ́lọ́run ó pé yẹn sí bákan náà àwọn olùmọ̀ á mọ̀ wọn bí lókùn ti pẹ̀lú ìjọsìn wọn aláya àdánwò ni bẹ́ẹ̀ tó ń gbà wọn máa ń ṣe ìbéèrè kí yẹ káwọn náà wò yè ẹni bẹ́ẹ̀ wò pé olùmọ̀ lọ sí ìbéèrè lọ́dọ̀ rẹ̀ tí ì àwọn adálejò lóhùn lọ́wọ́ sírúfẹ́ ẹni yẹn lọ́wọ́ yẹ ká lọ béèrè aláwọ̀ rẹ̀ sùn lọ́wọ́ ṣẹ́kọ̀ọ́ pé béèrè kan padà jáde ń jọ́sọ̀ ibi dálejò bá bá yẹn tí ẹ wọ́n á ti gbé òrùn dúró tí ẹ lè máa lóhùn lọ́nà àbí irúfẹ́ ẹni yẹn ó ti dáhùn sẹ́kọ̀ọ́ yóò lò fẹ́ inú rẹ̀ ẹ̀rí àwọn bọ̀ wọ́n pẹ̀lú wọn fásitì òru bá tó báyìí ara wọn ò ní kalẹ̀ máa fi àwọn ẹlẹ́mọ̀ abá bíi kí wọ́n gbàwẹ̀ bíi kí wọ́n ti tìláwà ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ọlọ́run ni wọ́n máa jáde lẹ́nu wọn á mọ̀ wọ́n pẹ̀lú ìjọsìn wọn ìfarasí ọlọ́run ọba á tún mọ̀ wọ́n pẹ̀lú bẹ̀rù ọlọ́run ọba tọ́ra àwọn mọ̀ nípa ọlọ́run ọlọ́run ọba àdìgbẹ́ ọlájọ́ yìí wa fáfíọ̀ nínú gbogbo ẹrú ọlọ́run yẹnyẹn àwọn olùmọ̀lẹ́ o àwọn olùmọ̀lẹ́ o nítorí pé ẹni tó bá mọ̀ nípa èèyàn náà ní ipáyé yẹn ìgbà wọn mọrú tọ́lọ́wọ́n bá lè fìyàn sí téèyàn bá bẹ̀rù rẹ̀ ló fi jáde náà wọ́n rẹ̀ á tún mọ pẹ̀lú ẹ̀ ní máa rí sí rẹ̀ gbogbo sí láyé ẹ̀ mọ̀ yìí pé òun ọ̀ra asúra kì nípa ẹ̀ gbogbo tó ní ti pẹ̀lú ọ̀rọ̀ ayé ọ̀wá fún burú atúlẹ̀ rí wọn tó fi fáwọn èèyàn kí wọ́n gbà fólùmọ̀ ní wọ́n láwùjọ ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ olóòótọ́ èèyàn wọ́n fìdí ẹ̀ múlẹ̀ yìí bí alágbájá àfáàdì irúfẹ́ ènìyàn ní olùmọ̀ni gẹ́gẹ́ bí Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní àwọn òtítọ́ rẹ̀ yẹn sì kálé káko ẹ ò kéde ẹ̀fà ń ọkara tó ọkùnrin rẹ̀ ọ̀balẹ̀ ọkọjà sí ẹ̀yọ kọ̀rọ̀ tán ẹ̀yẹ wà lọ bẹ̀rù sí àyèsè ẹ̀fà àmọ́ táwọn yẹn bá tẹ̀ á sọ pé wí kí láà máa sọ fún ọ. ẹ tó bá dá ní àwọn òdodo tó kálé tó káko báwọn yẹn ń fi yin fún lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣiríṣi àwọn èèyàn tí ì lóbi jáde dé ńgbà tí ẹ bá ń ṣe wá àti sílọ dákọ ẹnìkan pé lágbájá báyìí sàmẹdùn báyìí ẹ dákọ ẹni tó ń dákọ tó mọ nígbà tí ẹ ti wá sí àárín oko yìí nìkan nìyẹn ń ẹ bá ń lọ pé kò síbi lè gbé tí ò ní kì í síbi nìkan ẹ tó bá ní àwọn òtítọ́ láàrin àwọn èèyàn táwọn òdodo wọn ni fa ahùlá ilà àìmà àwọn ẹni yẹn lè mọ́mù ni wọ́n àìmọ́ tó lè húdà aṣáájú mọ̀nà ni wọ́n bákan náà mọ̀kàn ọ̀dí òṣòjà àtùpà ni wọ́n nígbà tá a bá wà lóru ẹ̀rí òtítọ́ sí lélẹ́yìí tọ́lá àwọn mùsùlùmí náà ni wọ́n jẹ́ olùjẹ́rìí ọlọ́run ọba lórílẹ̀ ọwọ́ àti hadith anas malik rọ̀jọ̀lọ́ ọ̀dàlá èyí tí mo bọ̀ kọ́ rí gbé jáde rọ̀jọ̀lọ́ wọ́n là níbi sallallahu alaihi wasallam ọkọjá níbi òkú kan ẹ̀rí wọ́n á bẹ̀rẹ̀ sí ní kọrin eré òkú yẹn òṣìṣẹ́ ọlọ́run ní wọ́n jẹun ẹ̀jẹ̀ wọ́n tún kọjá sáà níbi òkú mi wọ́n bẹ̀rẹ̀ sí ní sọlá burú nípa ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ní wọ́n jẹun tó di ọ̀rẹ́ yẹn ẹ̀rí ọlọ́run ọ̀tọ́ ni ọlọ́run sọlẹ̀ àná ọwọ́ àti fífi àtiwájú àbáṣetà àkọ́kọ́ àti tẹ̀kejì ọgọ́rùn-ún ẹ̀yà àkọ́kọ́ àti tẹ̀kejì kí ni ìtumọ̀ ẹ̀. Ànábì sallallahu alaihi wa sallam wọ́n ti sọ̀rọ̀ ẹni tá a kọjá níbẹ̀ tí wọ́n àwọn ẹ̀yẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ dáadáa nípa ẹ̀ tóun sọ pé wájà bàtì ìtumọ̀ rẹ̀ ní kò fi dẹ́dẹ́kẹ́ nìyẹn wà lùjẹ́ náà. ọ̀ àárín kọjá lọ́dọ̀ rẹ̀ wọ́n dúpẹ́ fọlọ́run lórí ẹ̀fẹ́ ọlọ́run ọba ti mú lọ àwọn èèyàn sì mí díẹ̀. lórí ẹgbẹ́ béèrè tó ti sọ́lọ́ máa ń béèrè tó kú bá kú á sọ pé mùsàrà minhu am mùsàrì sẹ́ni tó kú yìí tá a sinmi fún ní àbọ̀ òǹgẹ́ lọ sinmi. sọ̀rọ̀ ẹni tá a sinmi fún òun lẹ́nu ẹgbẹ́ kọjá yóò mí pẹ̀lú owó òògùn tí máa wí. àìníyàwó yẹn tó fẹ́ mọ̀nà irọ́ ní pàbára ayé àwọn yẹn kẹ́ ń sin mẹ́lọ́ni. èwo ni kí wọ́n máa retí kéèyàn ó kú gan-an kọjá tọlọ ń bèèrè mú lágbájá kó àwọn èèyàn ti tún rí ìdáyà díẹ̀ o ẹ̀rí bẹyẹ lágbára gan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń bá yẹn lẹ́yìn lẹkì tó ṣe kó wọn fi ń sẹrí tọlọ ń bèèrè mú kó lórílẹ̀ àwọn èèyàn tún rí ìdáyà díẹ̀ o torí ń sẹ àwọn èèyàn lọ́dọ̀ o ẹ̀rí Ànábì sallallahu alaihi wa sallam ó ti torí ìkọ́ wíwájà bàtì tó ń sọ pé wájà bàtì fún kọ́kọ́ síbẹ̀ yìí náà lẹ́yìn tí olùjẹ́rìí ọlọ́wọ́ ọba lórílẹ̀ nínú ìgbà wa mi wọ́n là níbi sallallahu alaihi wa sallam wọ́n ní sẹ́rí àlùkò mìínú àwọn onígbàgbọ́ òdodo ó fi ẹ̀fọ́ àwọn ẹni tí wọ́n pè yẹn láàfáà tí wọ́n pè yẹn lólùmọ̀ yìí ní sáwọn kẹfẹ́ rí o. ọ̀rọ̀ mi ní ìsìn wọ́n wà lóko àfáà lágbájá nítorí wọ́n mọ ilẹ̀ ẹ̀yẹ̀wò àbí pásítọ̀ ṣọ́ọ̀ṣì kan so irúfẹ́ àwọn eléyìí ẹ̀ káàbọ̀ yìí pé ẹ̀yin náà lẹ́yìn tẹ́rì ẹ̀yin lolùjẹ́rì ọlọ́wọ́ ba lórílẹ̀ kì í sí bọ́jú bọ̀pẹ́ ní olùjẹ́rì ọlọ́wọ́ ba lórílẹ̀. ìgbà wa bí sọ́kí wal mu'minun àwọn onígbàgbọ́ òdodo ṣùhàdà ọlọ́hì ní àǹfẹ̀ àwọn ọgẹ́ ni wọ́n ti olùjẹ́rì ọlọ́wọ́ lórílẹ̀. ìgbàdàlá inú ó ti fáwọn tó kọ́ kí wọ́n fún ní sàtífíkẹ́tì bí a òpèkédé ó fi gbọ̀rọ̀ jẹ wọ́n fi kéèyàn gbà bí ẹ̀rí àlè sọ pé yẹn ní òsín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. bàbá àti èyí tí kọ ní pépà àti èyí tí fẹnu sọ tí wọ́n bu wọ́n pé ó oh, àjẹ́ ló ń bẹ̀ ọ́ yẹ tú. ẹ̀rí làbí máa ń ké sí ọ̀pọ̀lọpọ̀ àwa náà ń kéwú ẹ̀jẹ̀ àtúnṣe kéwú káà náà ń kọ́ káàtó tó olùkọ́ tó tọ́ ni tó fi jásí fáwọn tó kọ́ lẹ́kọ̀ọ́ gan wọ́n á jókòó kalẹ̀ báwọn ọ̀yá máa wí à ń gbọ́ ohun tó wí. ọ̀dà sọ kódà kí wọ́n bá fi kalẹ̀ obìnrin bẹ àmọ́ olùmọ̀ pẹ̀lú kọjá sí pé àwọn àfa rẹ̀ gẹ́gẹ́ jẹ́rìí sí ni. sí wọn lọ èmi wọn lè kí àwọn kọ́kẹ́ wò ni èmi náà ti lẹ́tọ̀ọ́ láti kọ́ mọ́sáàdì kí n máa ṣe mọ́mú fúnra mi báyìí mo lè máa kọ́ mọ́ kí ó báyìí yọ kẹ́ wò sùn yóò ní kílódé á ní kílódé òfin ni ìgbà tó ń dẹ̀ lọ sí skul òun ka ingilisi ẹ lókàtà àròbíyà júùsù mẹ́tẹ̀ẹ̀ta òun ti ka ọ̀rọ̀ lẹ́wù sọ́ọ̀fù òun ti kà mẹ́ òun dẹ̀ rí bóun máa kọ́ ọmọlẹ́kọ̀ọ́ báyìí kì í ṣe bẹ́ẹ̀ o ìmọ̀ mọ́lì sẹ́ni kẹ́kọ̀ọ́ kẹ́rin rẹ̀ fóun lẹ́tọ̀ láti máa ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí olùmọ̀ tí ó fi lọ sí ìbéèrè lọ́dọ̀ ẹni tó nímọ̀ jù lọ pé ǹjẹ́ mo lè máa ṣe nǹkan báyìí àbí lè ṣe ṣé mo ti tó wí ẹ̀wọ̀n gbọ́dọ̀ yìí ní sínkérú nínú nǹkan bẹ́ẹ̀ yìí ṣe ọ̀fẹ́ láwọn ọ̀tẹ́wò tẹ́ ẹ bá ń ṣe fún wa àti béèrè tẹ́ ẹ bá ń béèrè ṣé mo lè bọ́ wájú ọmọ tí máa kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ yọ lọ sí béèrè ẹ̀kọ́ ìmọ̀ mọ́lìkì rahimahullah tí wọ́n bá a gbọ́dọ̀ tún lọ béèrè ìdájọ́ ẹ̀sìn lọ́wọ́ ẹnikẹ́ni mọ́ tí wọ́n mọ́lìkì sí wàá mọ̀jì ní òun láàlọ́dún mọ́ mọ́lìkì ni rahimahullah ó ní mi bẹ̀rẹ̀ láti máa fún àwọn yẹn ní fàtàwé ìdájọ́ ẹ̀sìn tí o fi padà lọ bí àfáà mi rọ̀ bí à mọ́ lọ sí ìbéèrè lọ́dọ̀ rẹ̀ pé àfáà tí mo lè fáwọn yẹn dájọ́ ẹ̀sìn tí wọ́n bá béèrè lọ́wọ́ mi àfáà ní bẹ́ẹ̀ ni o tó ṣe mo tún lọ bí yáya bọ́lù sáà mo tún lọ bí yẹn náà wọn làwọn méjèèjì lóhun lè ṣe mọ́mọ́ malik rahim ọ̀wọ́ ó ní tí wọ́n lè kọ́ fún mi pé ń gbọ́dọ̀ pálí kankan gbé o ní ń gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀sìn fẹ́ni kankan ní ìní ṣe o kódà lọ́rọ̀ ní ìtumọ̀ malik sọ rahim ọ̀wọ́ wọ́n ní òun ṣe béèrè títí tọ́lá àfa àwọn pọ̀ wọ́n nínú àwọn àfa àtọ́kọ́ bíi sẹ́wọ́ntì lòún dọ́dọ̀ wọn síbi ẹ̀ màgbọ́ wà fẹ́ máa mú dàdírẹ́sì fáwọn èèyàn náà lè máa gbọ́ fáwọn èèyàn àwọn bíi sẹ́wọ́ntì yẹn wá buwọ́ nù bí ọ́ yá kó tó ṣe fẹ́ bẹ́ẹ̀ wọ́n fi ẹ̀kọ́ da kí àfa àtọ́kọ́ onísẹ́yìn onílọ́yọ̀ oníbàdàn onílẹ̀kọ̀ káàkiri tí wọ́n sọ pé ah, ah ẹni yìí pégede ó fi gbọ́dọ̀ jẹ kàńtó lọ inú kẹta fi mọ̀lùmọ̀ nìyẹn inú wọn tún fi mọ̀lùmọ̀ táwọn mọ̀ fọlùmọ̀ lélẹ́yìí tí wọ́n sọ ká sí pé mọ̀ nbẹ ó ti lọ́lá òun ni dúró sùn ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀nìyẹn bá sùn kí ni wí ń bẹ̀ ṣé ń sin ara yín lọ́nà ìdí àbí ń tọ́wọ́ sọ́nà bákan náà àwọn ìdájọ́ ìsìn fáwọn èèyàn ti ń parọ́ ni. tí ń fẹ̀rí sí àdéhà yìí ní kẹ́ ń lò ẹ mọ̀ pé ọwọ́ àlọ́ ásàrò mi ẹni ọba mú dájọ́ wá pẹ̀lú làákàyè rẹ̀ kódà wà lọ ọ̀rọ̀ Abubakar lọ tàlá pé àní ẹni tó bá tún pẹ̀lú òrì rẹ̀ bẹ́ẹ̀ ọba mú dájọ́ wá pẹ̀lú làákàyè rẹ̀ rẹ̀ ti ní séèkì ló ṣe torí làákàyè ló lò yẹn bá áàtù fi mọ̀ àfa yìí tó ìbádàlá ẹ̀rí àwọn olùmọ̀ èdè pé ńlá fi gẹ̀ẹ́sì òun ní kátìbò olówó kẹ̀kẹ́ wò sùn ládùúgbò kọ́kẹ́kọ́ mọ́sálásí ìgbàdàn wa parí mọ́sálásí ní mọ́sálásí náà wíyì tóbi dáadáa ó sì rẹwà àwọn yẹn bá ń lọ́bì wọ́n lọ́kùnkùn ọba ní ah, wa àwọn afáwa ti ń pọ̀ sí yọjú páwọn ó sì mọ́ bọ̀ ẹ̀yin jẹ́ bẹ́ẹ̀ bò láti jọ yẹn jáde ìbò irú ìka tí wọ́n tẹ̀ fáwọn gómìnà àtàwọn ààrẹ ní Nàìjíríà yẹn. na wá sẹ́rù ká yẹn ló mọ́ká sí kẹ́ já títì nù gbogbo àwọn ọmọ yẹn bíi márùn ní ẹnìkan òun kéwù nínú wọn ti fa kàn yí ẹnìkan fa tòkò gbogbo oríṣiríṣi bẹ́ẹ̀ wọ́n kó gbogbo ọwọ́ rẹ pẹ́tẹ́ ní wọ́n ti lu bẹ̀m̀bẹ́ bẹ́ẹ̀ lélẹ́yìí ti wọ́n sàkó gbogbo ọwọ́ tó fi mẹ́wàá ọyẹ dìbò láwọn ẹ̀yin náà sì mọ̀ pé jù torí táwọn yẹn bá wo sàkó àwọn ohun yẹn ó ibẹ̀ ń sin pakọ̀ kí ọ̀rọ̀ máa wọlé lọ́dọ̀ rẹ lọ́pọ̀lọpọ̀ àbẹ̀ pé lẹ́yìn tí ń lu bẹ̀m̀bẹ̀ yìí sábà lè pè sóde yọ máa yọjú kò ní já máa lù sí gbogbo mi dáàbò máa rí sáà lágbà ládùúgbò wọn bá tẹ̀ ká ẹ rí olùmọ̀ kí ṣe fọ́lẹ̀ tá a máa gbà yẹn nìyẹn ibi báyà wọn á dìbò fún bí wọn ṣe yẹ àwọn gómìnà àbẹ̀ kọ́ àmọ̀ olùmọ̀ lè yẹn nítorí pé wọ́n gbà sí sùkú ìjọba tọ́wọ́ yẹn kí wọ́n ti ara ẹ lójú tó tọ́ ó ti yẹ́ tó fún ma fi màlúù mú lóṣùkú tọ́wọ́ yẹn fà fà ní ọ́n tó tọ́ kíṣe yẹn là á fi mo lùmọ̀ ẹ̀rí mélòó mélòó lọ àwọn olùmọ̀ tó ń gbajúmọ̀ káàkiri ayé ń sìn wọ́n ti ń pè wọ́n ní imam wàláhì wọn ò ní mọ́sálásí ẹ̀wọ̀n imam ahmed rahimahullah ta'ala mọ́sálásí wọn ò lẹ́nu àbí ibùn tẹ́yìn rahimahullah ta'ala àbí sẹ́kùn alágbáni rahimahullah ta'ala kí pé irun tá a sọ fún olùmọ̀ lèèyàn òun ni pé bàbá ti ní mọ́sálásí àbí wọ́n yẹ ẹni mọ́mú wọn wúlò wọ́n bá ní òun ni mọ́mú gbogbo fẹ́ẹ̀sì àti ìmọ̀ọ́mù tí wọ́n mọ̀ ní gbogbo nàìjíríà nígbà yẹn láti wá sọ yìí pé gáàkíá olùmọ̀lélẹ̀ yìí wá ti fa kó dànù náà ẹlòmíì náà bẹ tí wọ́n yàn nílé ìmọ̀ọ́mù tí wọ́n kájú ẹ̀ wọ́n lè yàn ládùúgbò wọ́n lè yàn nílùú wọ́n lè yàn káàkiri àwọn àyè tó ìfúntọ̀ wọn ti kájú ẹ̀ ṣùgbọ́n àgbà pé kì í ṣe pé òun dáàbì wọn sọ òun nígbà wọn bá gbé láwà ní fún yẹn tí wọ́n yàn yàn lóye dáàbà sọ pé lágbájá àfáà ni torí bẹ́ẹ̀ ìlànà náà ẹ̀yẹ olùsọ ọlọ́wọ́ ọba ẹ jẹ́ ká sọ́fà àwọn ìròyìn èyí dá sọ fún wa láàfi mú àwọn olùmọ̀ tó fi bá àwọn olùmọ̀ yìí láàbà lọ sí pẹ̀lújọ́ rìbá nígbà tí àwọn ìbàjẹ́ bá tọ́ka láwùjọ tí irọ́ bá pọ̀ tí ìrújú bá pọ̀ láwùjọ táwọn èèyàn ń dọ̀rọ̀ rú tí bídẹ́ òsè kú mọ́ gbogbo rọ̀ yìí ẹ̀jẹ̀ á sọ ká sì gbèrú kọ́ wà ńlá káyé wa òdòdó ìbálò ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ òdòdó lójú nínú ẹ̀sìn. عن بلاغة سبحانه وتعالى الله آتنا الحكمة التي من أوتيها من أوتيتها فقد أوتي خيرا كثيرا اللهم أغننا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وشملنا بالعافية اللهم إنا نسألك علم الخائفين منك وخوف العالمين بك ويكفينا المتوكلين عليك وتوكل الموقنين بك وإنابة المخبتين إليك وإخبات المنيبين إليك وشكر الصابرين لك وصبر الشاكرين لك والحاكم بالأحياء المرزقون بك عندك اللهم عبد الله سبحانه àti gbòjò lábí wáyé o à ń bẹ ọjà kò àfẹ́ ojú aláfẹ́gùn òní ọba tẹ ìjáfẹ́gùn ìjọ jáfẹ́gùn tó ti wá láǹfààní ọlọ́mọ sọ́yìnbà náà bí a ọlọ́mọ sọ́yìnbà náà bí a ọlọ́mọ sọ́yìnbà náà bí a ọlọ́mọ lẹ́kàn láàkìmọ̀ ọlọ́mọ lẹ́kàn láàkìmọ̀ wọ́kìnà ọlọ́run dákun ní gbogbo àwọn aláburú èyí tó ti fẹ́ wáyé káàkiri orí